ẹgbẹ́ wà ní ìdókò yìí ọ̀tẹ́kọ́ ọlọ́run yà mẹ́ wọn ọ̀tẹ́ kódàkùnlé kíkọ́ àwọn ìlú ìpàdáwọ̀ àwọn ọlọ́wọ́ wa tó dákùn fún ṣe àgbègbè lórí fún wa wọ́n ṣe wáyé lóṣọ̀ tó ní قلوب الله لا إله إلا الله gẹ́gẹ́ bí ìlúkò àti àwọn ìlúkò láàrín ní ìdí ìrìṣà lèmi ní ọjọ́ Jímọ̀ àwọn ìwọ́n mú wa abẹ́lọ́bàá ìgbàlọ́gbọ́n aṣọ́wọ́lé láàrín àlàáfíà tí wọ́n ka ríra ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nípa ìpínlẹ̀ fún wa kí àwọn táyé ríra wa létí díẹ̀ lé ní torí àtúkò yìí ká lè ṣe àǹfààní lílo àtúkò náà tó bá jíjọ́ mẹ́jọ iṣẹ́ àwọn ọmọ tẹ̀síwájú tí wọ́n bá tí a jẹ́ káàlọ̀ tó láyé fún wa lé ní tí a yà sí èdè tó jẹ́ ọjọ́ kẹrìndín ní ọgbọ̀n àtọwà ní orú kẹta ní ọgbà báyìí nínú oṣù 26 àtọ́pọ́ sí orú kẹrìndín 7 báyìí nínú oṣù nǹkan tí a máa fi rán wa létí ilé ni ọ̀rọ̀ nípa àwọn aládùúgbò wa ọ̀rọ̀ nípa alábàágbé wa léṣe pé Islam kà púpọ̀ rígbẹ́sì Islam ẹ̀sìn ìgbàgbọ́ ni ẹ̀sìn Islam ẹ̀sìn ìyọkáyà ìjọ́sìn ni ẹ̀sìn Islam ẹ̀sìn akhlaq àti muamala ni kò sí kìrí kan ta sàfẹ́kù rẹ̀ nínú Islam àfi tí mùsùlùmí bá sàfẹ́kù rẹ̀ látara kò jẹ́ kúrò ara rẹ̀ tàbá lébù kan mùsùlùmí alébù wọn ara jẹ́ ní ìṣàrà Islam torí pé ìsìláàmù ẹ̀bù tó pé ní ọlọ́run ti fi rá òṣìṣẹ́ tó jẹ́ iṣẹ́ náà pé lára pípẹ́ ìsìláàmù àtàrà kúkú kẹ́kẹ́ ìsìláàmù kú kẹ́kẹ́ òun ló fi gbé kalẹ̀ fún wa àwọn ọ̀nà oríṣiríṣi táàgbà lòpọ̀ táàgbà ṣiṣẹ́ pọ̀ pẹ̀láwà wa tí ìgbé àlàáfíà ìgbé ọ̀rùn gbé dùnú tí ó fi mọ̀ bá wa tó fi jẹ́ pé àtàwọn àtàwọn aládùgbò wa abámùsùlùmí gbé ní gbé ní afẹ́ta àjọwọ́gbọ́ gbé ní àbá àjọwọ́gbọ́ ìpẹ́lẹ̀ gbé ní àálé sùn pẹ̀lú ojú méjèèjì wa káàkiri méjèèjì tẹ́mi ó pọ̀kánpọ̀kán lẹ́ nínú àyà wa àìsí bálò tó dá ìpẹ̀lú ara wa mọ́ láyé olónìí olófàá ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ aládùúgbò lórí òde sùn kó á kọ ojú rẹ̀ méjèèjì rẹ̀ kó pàdé tẹ́yányán tẹ́bẹ̀rẹ̀ balẹ̀ sáládùúgbò rẹ̀ kọ́dà trend tó tún wà ń tàlé ní wípé gbogbo aládùgbò rẹ̀ o suspect ni àbí trend tó tún wà ń tàlé gbogbo tó bá ti pàdé gbẹ́tẹ́jọ́ gbádùgbò àti tẹ́jọ́ gbélé o ẹntọ́ ọba kẹ́fìtì ni subhanallah Allah ilé yóò sí nínú wà Islam ilé yóò sí nínú wà Islam gbé wa fún ọ kò sínú ẹ̀kọ́ tọ́lọ̀ fẹ́rẹ́ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ̀ fẹ́rẹ́ àdẹ́bí tí jẹ́ ìsìláàmù tí wá wọ́n ni pé ó kọ́ wa láti ṣọ́ ìbálòpọ̀ wa pẹ̀lú àwọn alábàgbé wa àwọn alábìkò wa ní ṣíṣọ́ tí ó bí ìfẹ́ tí ó sì mú àwọn ìwà àwọn ìwọ̀ ẹ̀yìn àwọn ìwà tí ó mọ̀ mú jáde láàrin aládùgbò kan fáládùgbò ní lẹ́ni lágbà ní ẹ̀sílé lórí olóòpàá tàbẹ́bọ̀ ọ̀fúnlẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́wọ̀tẹ́lẹ̀ ń jẹ́ kọ́ ẹwà wípé wọ́n tó lórí lọ́dọ̀ ọlọ́pàá òun làwọn ti ṣe pé wọ́n dáa jù sáwọn aládùgbò wọn ودها تصور عليهم وخير الجيران عند الله خيرهم لجارهم àtúwọ́dá jùlẹ̀ tó tó pọ̀ pẹ̀lú ọlọ́run lọ́dọ̀ ọlọ́run òun lẹ tó lóore sáwọn aládùkú àwọn alábàgbé rẹ̀ wọ́n ma fún mẹ́tọ́ká ní tí wá ní pọ́lù tẹ́lẹ̀ ṣe ló fà jẹ́ bí àwọn oríṣiríṣi ṣíṣẹ́ àti àwọn ìgbésẹ̀ tó pọ̀já jẹ́ ní láàpàkalẹ̀ fún mùsùlùmí láti bá látọ̀kọ̀ ètò tí ó jẹ́ tí mùsùlùmí wà nípò ẹni tó dáa títà ní nítorí tí àdẹ́bọ̀ Muhammad tó ń lọ́pọ̀ rẹ̀ lọ́pọ̀ ó ní fún yíwa ní harí tó lọ́la tí a ṣe máa zára jìbìrí yìí sí ní àríjá ó ní pẹ̀láka jìbìrí oyè òkú ẹni tí ń sọ àtọ́sẹ́lẹ̀ fún tí ń tẹ́ mọ́ olé jí títà ń pàrà rẹ̀ fún ọ̀rọ̀ nípa alábàájú ọ̀rọ̀ nípa aládùúgbò rẹ̀ Ànábì ní débi pé mo á rò pé ọmọ yìí tí ìdìbò ìta ń sára bí tó ń kàn fáyìí ó mọ̀ sí lágbára bí ìgbà tá bá sọ pé tí ń bá ti ẹ̀wù bàbá àdúgbò oúnjẹ inú ogún mi àti tára àdúgbò mi bá fún ẹgbẹ́ gẹ́ni jẹ́wọ́n mùsùlùmí eré ìlàkúnlẹ́tọ̀ ṣẹ̀rẹ́ à tẹ́ẹ̀rí tẹ́ ìgbàtọ́nà ọba àdígbọ́lá bá wa sọ̀rọ̀ nínú àlùfáàlù kẹrì tọ́lọ̀ sọ̀rọ̀ nípa dáadáa ọlọ́run ní bóyá wá pé dáadáa kò parí síbi káàkiri àbí dáadáa ọlọ́dà àrùn bí láì mẹ́ṣe fọ́rọ̀lọ́jì ọlẹ́tàlẹ́ rọ̀ ọ̀tọ̀wọ́lú òjòhábú kíbalá mẹ́sùrẹ́kí wà lọ orílẹ̀ ọlọ́dáadọ́ ọ̀tán síbi ìrún kíkí o fíkàwà ládájú kọ wa adájú wa kọ bá jẹ náà bílà bá jọ wákàtí márùn-ún dáadọ́ òtọ́ síbẹ̀ àpẹẹrẹ sílẹ̀ sílẹ̀ kalẹ̀ fún ààrẹ ọlọ́gbọ́gbọ́ gbé nítorí pé ìrun kíkí jẹ́ tó pàtàkì jù pẹ̀lú bá jẹ́ mùsùlùmí tó pẹ́ lára tá a tún dá èèyàn tó bá jẹ́ mùsùlùmí mọ̀ òní kó bọ̀ kí o àbí ẹ̀rì tẹ́ tí ìbá fún o táì bá rí ládùúgbò ọjọ́ kíkí ní kàbá tẹ́lẹ̀ tó bá ń kú kí ní kan tó jọ ti mùsùlùmí àti tó sẹ́rí ọdún mùsùlùmí ẹni káwọn olùgbé àtúgbẹ́rẹ́ kó lọ́pẹ́ tẹ́ ẹ̀dọ́ tó yà ẹ̀ mùsùlùmí àbí àwọn tó kí wọ́n rí lọ́dún láti gbogbo pàdé kí o lè kò tẹ́lẹ̀ tó fà ń pé ẹ̀dọ́ bó ṣe pàtàkì tó bó ṣe bàbàrà tó bó ṣe nípa tó lẹ́yìn sàlẹ̀bẹ̀ rọ àrùsùwájú gbogbo hakún kébàlá ìbẹ̀sùwẹ́kẹ́ wà lọ́rùn dáadáa lọ́dọ̀ wọn lọ́wọ́ parí sílẹ̀ o ẹ̀bọ́ dáadáa ò sékí ni dáadáa ò parí sílẹ̀ ọlọ́wọ́ ń tò ọ̀tọ́lọ́ wá tó dé sálẹ̀ ọlọ́run tó dé ti pé lára ń táà mọ̀ ní dáadáa tábí lè pèrè pé ń ṣe dáadáa òun ni kó tẹ́ra táwọn alákùnmọ̀ rẹ̀ kó ṣe dáadáa táwọn alákùnmọ̀ rẹ̀ àwọn alákùnmọ̀ èèyàn jẹ́mọ́ mùsùlùmí ọlárúgbó mọ̀ wà bẹ́ẹ̀ kọ́dà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn aládùúgbò ní máa jẹ́ alákọ̀ọ́kọ́ ní alásùnmẹ́yàn àwọn tí ń bẹ́ẹ̀ náà lórí tó jẹ́ pé ibi tí ń gbé kù sí mọ̀lẹ́lẹ́ rẹ̀ sọ́gbẹ́ pàbí tí ṣe kàbá tẹ̀lẹ̀ àwọn tó kọ́kọ́ rẹ̀ sí wọ rẹ̀ aládùúgbò ní kọ́dà wọn ló jì débi pé yóò fẹ́ tó 24 hours káwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó dé àwọn aládùúgbò rẹ̀ àwọn alábàgbé rẹ̀ yóò kọ́kọ́ máa ń ṣe kò bó ṣe sàánú rẹ̀ ní àdúgbà ṣe tó bá ìrànlọ́wọ́ ní ìrọwà nẹ́bí ní sí ẹni tí lẹ́kùn rẹ̀ bá ń túnmọ́ ẹ̀gbọ́ ẹ̀tí kí ni ẹni tẹ́nu ọ̀nà rẹ̀ tó súnmọ́ ti ẹ̀jù ni olùsí dáadáa òun ló fà á tó ní pé ìsìlámùlà àwọn ìlànà kalẹ̀ tó pọ̀ lára àwọn ìlànà ìsìlámùlà kalẹ̀ fún ẹ̀tọ́ bá já mùsùlùmí gidi o tó fẹ́ tó máa lẹ́yìn ànábì tòótọ́ kò gbọ́dọ̀ kó aburú kò gbọ́dọ̀ ṣe nǹkan tí ó ní ará àdúgbò rẹ̀ lára fún ìṣe nǹkan tí ó ní ará àdúgbò lára fádàdúgbò èèwọ̀ ni nínú ẹ̀sìn tọ́lọ̀ síráàdà Muhammad sọ́rọ̀sọ́lá sí wà kọ́dà nínú ẹ̀sìn tó tóbi ní kàbá ẹ̀rùdòrò òun ló fàtà nẹ́bí sọ́mọ́ ọmọ tó làbí sọ fún wa pé mọ̀nkánà ìsìnkú bìlá wàlíyọ́mì ààfin fàlàyé jàárọ̀ fàlàyé jàárọ̀ ẹ̀tọ́ bá gbọ́lọ́gbọ́ àkídà kan kọjọ jímẹ̀jímẹ̀ àkídà tá lè mọ́gbọ́n gbogbo ẹni tí àkọ́tà ń kọ́ nípa àkíyà náà kọ́ padà sí ìtàkọ́ ẹ̀kọ́ bá dúró lára rẹ̀ tó bá ń gbọ́ yé fàláyé kò bí ìhà ọ̀ kò gbọ́dọ̀ kó nira bá dùgbò rẹ̀ o ẹ̀gbọ́ kó rẹ̀ tẹ́kẹ́lẹ̀ kò gbọ́dọ̀ kó nira bá dùgbò a jẹ́ pé ẹni tó bá kó ẹni bá ń kó nira bá dùgbò rẹ̀ ẹ̀kọ́ àkíyà wò sí ìdèkìlì kò ìdúró dáadáa àbí ẹ̀kọ́ tàfíìdù kò sí ṣe kíni kò sí ìrẹsẹ̀ wàlẹ̀ lára rẹ̀ àdísì yìí àdísì mọ́ bọ̀kára tí wọ́n mú sí ìlú sápàtò láàrin nínú àdísì tí wá sí ìwáyà mọ́ bọ̀kárí àmẹ́sì bá mọ́ ànábì ń búra pẹ̀lú ọlọ́run tó ràn títí òun búra tẹ́rin náà nígbàgbọ́ ó búra lọ́lá kọ̀ọ̀kọ́ ànábì fọlọ́n búra lẹ́lẹ́kejì ó fi ọlọ́run búra lẹ́lẹ́kẹta ànábì lẹ́ni náà nígbàgbọ́ àwọn sàábà ní Muhammad sallallahu alaihi wasallam àwọn ìmọ̀lì yá ìbúra yìí àwọn sàábà nẹ́bì ọ̀tálọ́ tó ń tó rárẹ́ tó sọ ìgbà náà alẹ́ni tó pariwo pé kò dígbàgbọ́ tó pọ̀lọ́gbùra lé lórí ànábì ni tọ́tọ̀gbọ́ mẹ́lá yàtọ̀lù dárọ́wú mẹ́lá wà yàtọ̀lù ànábì ni ẹntàwọn alábàgbé rẹ̀ àwọn aládùgbò rẹ̀ kẹ́mi wọn ò balẹ̀ látara bú ọwọ́ rẹ̀ ẹ̀gbọ́ ẹnu balẹ̀ sí látara kí ni látara bú ọwọ́ rẹ̀ ẹnu balẹ̀ sí lágbádá yìí lè sàwọ́ jùta nítorí kí wọ́n ti rí aburú tí ṣe kí ni ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ àdẹ́bì ní irú ẹni báhùn kò nígbàgbọ́ ẹ̀gbọ́ kò ṣe kí ni kò nígbàgbọ́ kò nígbà ọ̀hídìí kò ní àkídà àkídà rẹ̀ dúró dáadáa àkídà rẹ̀ rẹ́sẹ̀ wà lẹ́yìn tí ọ̀rọ̀ wáyà fún muslim lẹ́bí tọ́mọ̀ ọ̀sẹ̀lẹ̀ láàyà ìgbóhùn ìjẹ́jẹ̀dà mẹ́láyà bàwà ẹ̀họ̀ ẹ̀sùgbọ́n mi lẹ́wọ́ yà fún muslim ni ó ní kò ní wà lùjánà kò ní ṣe kí ni kò ní wà lùjánà ẹni tí è bá fà àwọn aládùúgbò rẹ̀ lẹ́mí balẹ̀ àbí ẹni tẹ́lẹ̀ àwọn aládùúgbò rẹ̀ ń kó sókè kọkànkọkàn torí kó wà aládùúgbò so tó bá jẹ́ pẹ́lẹ̀ ìlàlàyé àti ọ̀rọ̀ táàgbọ́ látọ̀dà mẹ́gbẹ̀kan pẹ̀lú kọlọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdíkò yíwa pé ewu láńlá ni fún èèyàn láti lọ kó ní abáwọn ará gbogbo rẹ̀ àbí kó tẹ sábàbí tábú kan tí ó fi bá wọn láwọn ọ̀nà tẹ́yàn lè gbà láti kó ìrìn àbára gbogbo rẹ̀ mú láwọn ọ̀kan rẹ̀ tí ẹmẹ́ sí kéta rẹ̀ kó ma ń ro pé kábú kí dáadáa tí bẹ lọ́wọ́ rẹ̀ kó bọ́ fún ń kó ìrìn àbára lára àwọn ọ̀nà tí wọ́n lè gbà kókó rẹ̀ abára dùgbò rẹ̀ oníkó fẹ́ díẹ̀ sí ìtàkùtù láṣẹ kó wá fún ọ̀rọ̀ ẹ̀ káyé láàrin àwọn èèyàn ní kó rẹ̀ abára rẹ̀ láàrin ọ̀nà tí wọ́n lè gbà kókó rẹ̀ abára dùgbò fi hàn parọ́ náà ó lé àwọn èèyàn jìnà sí kó parọ́ mọ́ tí èsè díẹ̀ kó lẹ́ mọ́ kó fi ti àwọn èèyàn dànù kó lára rẹ̀ láàrin ọ̀nà tí wọ́n fi kó rẹ̀ abára lélẹ́yìn bákanáà kí ẹ ma wádìí rẹ̀ kó ma wádìí òfin tó tó ń pa rẹ̀ pàápàá nílọ kí ní ẹ̀tún ma wá dùn nígbà tí yẹ gẹ̀rẹ̀ àbẹ́ àṣẹ tó bá bá aládùgbò rẹ̀ bákanáà ó wọ́n ọ̀nà tó fi fúnlẹ̀ mú tó fi fún pípí mọ́ tó fi fúnlẹ̀ mọ́ àti ó kọjá àlàlẹ́ lórí eléyìí

níwájú pákótàwẹ̀ yóò gbà tí ó fi gbogbo pátáwò bẹ̀bẹ̀ wá pàtí mọ́tò fi wá pàtí wá súnmọ́ pákó pẹ́kípẹ́kí débi tí gbogbo ẹni tó bá fẹ́ bu pákó ń kọjá kò ní ẹ̀rẹ́ ẹ̀gbẹ́ mọ́tò ń kọjá àti tó bá yà mọ́ pòló títí ní aládùúgbò lára pọ̀ àbí òní wọn lára àfẹ́ tó pàtí mọ́tò wá pàtí mọ́tò jẹ́ sí lẹ́yìn débi tí ìgbà tó bá fẹ́ jáde kò lè jáde thriller fọ́tẹ̀ mọ̀ wọ́n káàkiri tó bá ti já alẹ́ náà tí ó ti wọlé sùn ọ́n ti mọ̀ pé ẹkú wọ́n ti lè jí ń dájú kíákíá láti lè gbé kó nígbà tí ó bá síbò ní ìtòlè fáàkì sí ni àwọn tí ó bá síbò ní ìgbà tó lè fáàkì kò ẹ kó fáàkì lọ́dọ̀ tí ó fi jẹ́ kíni tí ó tẹ̀ mọ̀ wọ́n káàkiri máa tó bá fẹ́ jáde ha jáde fẹ́ pé jáde lóòrùn àbí lè ṣẹlẹ̀ àmọ́ tí ò bá sí omi náà tẹ́lẹ̀ náà lè fàkì yóò fàkì sí lẹ́yìn rẹ̀ àmọ́ tí mọ̀kún gbọ́dọ̀ ti fẹ́ jíǹdà àbí látùmà láti gbé kó tó tó dọ̀bà fẹ́ jáde bákanáà tí ẹja ìdọ̀tí síbi tí àwọn aládùgbò ti mọ̀ gbóhùn rẹ̀ àbáwọn ará lé rẹ̀ ẹnu mí kò lè gbàfẹ́ gbẹ́lẹ̀ tó ju wíńdò tó ń àmọ́ olè tẹ́kẹ́ ni àmọ́ olè gbé sójú wíńdò ẹ̀lòmí àbẹ́ ẹ̀kọ́ ni ẹlòmí kò lè ìtàkọ́gbẹ́gẹrẹ ẹ́tọ̀ tẹ́ǹkù lè wíńdò rẹ̀ òun ma lọ lẹ́sì ma gba pánúpà tí ó bá sí iná àmọ́ alé wọn àwọn ma gbá ariwo àwọn ma bá dùn ariwo àti èéfì ìdẹ̀rẹ̀ lẹ́tọ̀ tó tó yé wa àwọn ọ̀nà táwọn èèyàn tó mẹ́rin àwọn aládùkù láàrin lẹ́yìn ọlọ́wọ̀ bẹ́ fún ìlú lọ ṣerú kan láti bákanáà lára àwọn ọ̀láwọ̀ tó ń gbà ṣe orí pé tẹ́lú bí yí rédíò rẹ̀ sókè ó wá yí sókè dáadáa ní ìsọ́tọ̀ pé in tí mo ń gbọ́ yìí dandan ní fẹ́ ilẹ́kẹ́ iná máa bá mi gbọ́ àbí in tí ń gbọ́ yìí o dandan ẹ̀yìn ò kọ́lá tó bá dé pípọ̀ ayé lọ sí òsìsì ẹ̀sìdò ẹlẹ́sẹ̀ ẹ̀kọ́ kọ́lá tó dé pé alùpùránì lọ sílé kò ti di ẹlẹ́sẹ̀ nítorí pé wọ́n mọ̀ kó nira bá ó ṣe é ṣe kó nà jẹ́ mùsùlùmí àmọ́ òun ti ka kùránì sí àmọ́ ti gbọ́ kùránì sí ẹ̀ lásìkò tó rọ̀ lọ́rọ̀ lẹ́yìn lásìkò tí wọ́n gbọ́ kùránì sí ẹ̀ kí ìtàkùn tó rọ̀ lọ́rọ̀ láti gbọ́ bóyá ó fẹ́ fi sùn abúmẹ́ fi ṣe

àwọn Yorùbá tó lọ ń sọ pé ariwo yìí kọ́ láyé ti jà ní àbí ariwo yìí òǹkọ́ ní kíni kọ́kọ́ láyé ti jẹ ẹlò ní ó dàgbẹ́ kán káyé pọ̀ fún òtí àrá ìlú àwọn ní ó ń ti àtà ńlé tọ́lọ̀wò fẹ́lò bí lówó àti rà àbí ó sì gbọ́dọ̀ ní gbogbo onúlé wọn àti gbogbo àdúgbò wọn ti tì nítorí pé ó ti ní ó ń ti àtà yóò máa kọ́ sí public nuisance àbí ṣàgbò ẹkọ̀ mọ̀ pẹ́wùn òun tí fúnra wọn lọ́pọ̀ òun sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì tí ó dá sílé sí òun pẹ̀lú ariwo tó máa fẹ́ kó bá wà láti kò tí wọ́n á pílé rẹ̀ tẹ́bà ó ń tàdà kan tẹ́bí kan máa ń pílé rẹ̀ gbogbo olú ló túnmọ̀ sí kí ló túnmọ̀ sí kí kí kí subhanallah olórin ó gbórin a ti wí fún ọ ló dé káàbẹ̀ látòrí ara fọ́nà tó bá jẹ́ pé kùránì gan ìwọ̀n gbọ́ bá wọn ẹlẹ́sẹ̀ lọ káàkiri pé wà sí lọ gbọ́ mẹ́ ẹlẹ́sẹ̀ lọ tẹ́sí mọ̀ sí táwà ní fẹ́rẹ̀ kí ọmọ gbọ́ kùránì àbí àbí ìtawà ní fẹ́rẹ̀ kí ọmọ gbọ́ wà sí torí bá wò ní gbórin ọlọ́wò sí ẹ̀sẹ̀ àmọ́ kí yẹn gbọ́kùn àrí ìfẹ́ lọ́dọ̀ tí ó fi dìtọ́pù yẹn gan tó léwu kátówà lóore kátówà rí kìí oore so tí lè tọ́jú dáadì sákanáà àbẹ́rù ní ọ̀fẹ́ lagọ́ta ládùúgbò tí wà lagọ́ta rẹ̀ lọ́nà tí ó fi máa kó ìpalára bá ẹlòmíì tí ó máa gbọ́rọ̀ sí bọ́nà fẹ́ gbà ó yẹ kó pa ládùúgbò ẹ̀ wípé ọba àti ilẹ̀ dákù àwọn náà ó ní ikú kátà láti máa lo omi ilé wa yìí ọ̀nà owó lálẹ́ gbé gbà mú ti bá lu bí ilé sí ọ̀nà ọ̀nà inú fẹ́ sẹ́gbà kọjá bóò ní ká ṣe ṣe ṣe ká rọra fẹ́ẹ̀gẹ́ ní sí àyíbẹ́jọ́ fi ṣe kí ni fẹ́ẹ̀bí lọ àti ìbólé wọ́n ti lu òsílẹ̀ ẹ̀wọ́n wò síbẹ̀ yà ààrù bóyá sí táwọn tí wọ́n gba sẹ́gùn ni tàbí nílé ìdíwò ẹ̀yìn ó tọ̀ sí bẹ̀rẹ̀ ló gbà kọjá so nǹkan tí Islam ti kọ́ wa ní bákan náà nínú àwọn nǹkan tí Islam ti kọ́ wa ní ìgbésẹ̀ òun ni pé gbogbo nǹkan tá a bá mọ̀ pé yóò kó nira báwọn tá gbé àbá àtàjọ́ ń bá rúkù àtàjọ́ ń pélé mùsùlùmí ògbọ́dọ̀ ṣe o mùsùlùmí ògbọ́dọ̀ ṣe o anábì sọ́gbọ́ mọ́rọ̀ sọ́nà قل من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره kókọ́lá dúgbò rẹ̀ léwu ọdún bá nígbàgbọ́ nínú ọlọ́ àtúrà ìkìyàmù àti kókó aládùgbò rẹ̀ léwu lára ọ̀nà tí ẹ̀fẹ́ fara dúgbò rẹ̀ ní òun ni kó ní sí lè tó ń lóòmà ní kó ní sí wọn ẹgbọ́ kó na máa rò pé ah, kí ní ìfara ti ṣe kí ní ìfún yóò nílé lára lọ́jọ́ ìdẹ̀ sí fara dúgbò ní ìrẹ́ àmúslim ó ní pàlẹ́ ìlú tẹ́ ilẹ̀ àjá rẹ̀ ó ṣe dáadáa sára dúgbò rẹ̀ lára ọ̀nà tí ẹ̀lẹ́ ti dára fara dúgbò ìyẹn lè mọ̀bọ̀ aládùúgbò lẹ́kùn ìtàjọ gbélé ẹni kún lẹ́kùn àbí kó gun àwọn ọmọ rẹ̀ lẹ́kùn kọ́ àpá ilé ẹ̀bùn yìí níta kékeré náà àwọn ọmọdé kékeré lábí kìrì tẹ́lẹ̀ rẹ̀ kọ́lá ń gbá abí ó lè jẹ́ kìrì tẹ́lẹ̀ rẹ̀ yóò pín fáwọn ọmọ mẹ́ta àbí ọmọ mẹ́rin ara bákanáà lára ọ̀nà tí a ti máa ń pa aláwọ̀ jùlọ ilẹ̀ oníkí ìran lọ́wọ́ bàbá bùkátà bàbá bùkátà sí ìfẹ̀kọ́ kí n fi ràn lọ́wọ́ ìgbà bí ti máa ń bẹ ní ti máa ń lóore fún ọ̀pọ̀lọ́ aládùúgbò yẹn pé kí n béèrè nípa ààrù rẹ̀ àṣẹ òtí o ẹ̀yẹ́ tàbí ọmọ gbàtẹ́ ẹ̀bá fọ́ títí bàtú dé ẹ̀bá fọ́ rẹ̀ lọ́wọ́ àbí títà máa ń lójú àti òsì àárí kí ní ó tó jẹ́mẹ́lá tí mo rí Abdullah tàbí cnb kó lè mọ̀ sí àwọn akọ̀ọ̀ta pàtàlá òsìlá kí ẹ̀ ṣe pẹ̀lú rẹ̀ kí ẹ̀ ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lú rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kí ẹ bá lọ àwọn bára inú kúlù nítorí pé Yorùbá máa sọ pé bá dé lọ́dún bá dánmà rí kò tún lọ lọ́nà tí Yorùbá bọ́mọ rẹ̀ wí tí wọ́n bá wí ní bá wí lè dé tí yóò bá rọ ọmọ èèyàn náà wí ẹ̀rí bí bá wítà àti sọ yìí kò túmọ̀ sí pé kí ìrẹ́rọ ọmọ rẹ̀ kó máa wùwà kan tó lè kó pàrùnbà kí ẹwà wò bẹ́ẹ̀ wọ́n kú sí ní bá ọdọ́ máa mi kò dé ní ọlọ́mọ kí ẹwà fi ilẹ̀ tó sì jẹ́ pé bá tẹ́ pọ́mọ sí ẹ̀rẹ́ lè yẹrí sí wùwà bàjẹ́ báwò àbí sí wùwà tí ò dábà wò èyàn rí fi ilẹ̀ àbí ní onítọ̀tọ̀ lọ́mọ ọlọ́mọ ọlọ́mọ ìbáwí tàà ń sọ ní pé ìbáwí tó jẹ́ pé olúwa rẹ̀ ló lè fọ́ ọmọ rẹ̀ wí kó mọ́ tẹ́kí ni kó mọ́ bọ́ ọmọ ọlọ́mọ wí bẹ́ẹ̀ àwọn ìbáwí tó wọ́n náà fọ́ ọmọ rẹ̀ wí bí á ti bá rẹ̀ ọmọ mi wúrọ̀ wà bá ẹka sí ìfẹ́ ọmọ yí mú orí sí ṣerú wà láàyò pàdé kí ẹwà wò pé àpùsọ̀rọ̀ gẹ́ta sọ́nà rẹ̀ nípa kó lẹ́nu mọ́tò gbogbo sí kéèsè wà lálùgbò dáadáa lọ pàdé táwọn ọ̀nà tí flábílá kalẹ̀ fún wa òun náà lè fi sára eré ìlara àpẹẹrẹ ìnídẹ̀ẹ́rìbá ni kódà kí a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà lára àpẹẹrẹ pé ẹni tó ní bọ̀wọ̀ ó níwá ìrẹ̀lẹ̀ ni ọlọ́run tó fàdé Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá kìí jà náà àkàlẹ̀ tó fi rí yẹ ìyá páàrẹ̀ lẹ̀ gbogbo tó bá òkú wọ́n nípa tó wà ń gómìnà tó bá lọ airport yóò máa lọ báyìí ìmọ̀ mass lẹ́yìn àwọn yóò máa jíwọ́ láàrin àwọn ẹgbọ́ra jàmí ẹ̀tẹ̀bẹ̀kẹ́ tó bá jẹ́ gómìnà yóò láwọn ẹgbọ́ra jàmí tó mẹ́ tẹ̀lé àwọn tó bá báyá bí àwọn bí sọ́ntíṣẹ́ ní airport àwọn tó bá ah, gọ́mìnà rí o pẹ̀lú yóò wọ́n ní pàtàkì àwọn abọ́ kò tẹ́ tọ́ra jùlọ tàbí gbàtí ò tágbára mọ́ tẹ́ tọ́ra jù wá wà ní orí wa lọ ní airport tí wọ́n rẹ̀ bí àwọn ọ̀nà táwọn yẹ́ mọ́sí pa àádáwọ́ ń jẹ́kiri àdáwọ́ kan tún náwọ́ wọ́n wò yẹ́ ọ̀rẹ́ ya káàdì tàbí mẹ́rin abúlé ìwòlòdíwá kí ló já lọ́dọ̀ ẹ̀dẹ́ sáyẹ́rọ̀ tó tọ́jú kó wà sí àpùtí wọn kó náà ju wọn kó ṣe báyìí sí wọn tòun ti kí ò jẹ́ gómìnà mọ́ nítorí kékeré òun ti sábà rẹ̀ àwọn èrò òun ti sábà kan máa pọn ẹlẹ́ kan máa yẹ́ ẹ sí àbí kò wá sí gómìnà mọ́ òun ní díkìrí òkú fún síbẹ̀ kan jẹ́ lọ́nà sí ó kàlẹ̀ mọ́ lẹ́tọ́ rájì lẹ́yìn àwọn àwọn tó ń ti ń jẹ́ kéré àná kò ní díwọ̀ kékeré lọ́wọ́ síbẹ̀ kan jẹ́ lọ́nà ó ti ẹjú ìṣòlè jẹ́ ní ẹnìkan kọ́ kí nìkan jẹ́ ọ̀kan bóyá òtọ́ ni àbó òtọ́ kan Wallahu ta'ala a'lam àbá yóò ṣe wá láǹfààní ó lẹ́nìkan lè jẹ́ kan ìtọ́lọ̀ sí yọ́ náà lọ òun ni wípé tí ma ń sábà kí àwọn èèyàn kọjá rẹ̀ ó ní bàbá kan bẹ́ bí ọlọ́dẹ ni pẹ̀lú àwọn security náà ni ma ń jẹ́ bí ẹni tó fẹ́ lóòjù ní ilé iṣẹ́ tẹ́bẹ̀ ẹ̀kọ́ ni ní ránkì ẹni tí bá ń bọ̀ láàárọ̀ gbùdmọ́rin tàbí tí bá tún lọ lọ́tàn gbùdmọ́rin eh, àbíwọ̀ báyàbá sí ìdí abẹ́rẹ́ lọ́tọ́ bàbá ìdí wá mọ̀ ń pé àbíkẹ́ni yíò yóò kí mi láàárọ̀ tó bá wọlé yóò sì kí ni yóò sì kí mi rọ̀lẹ́ tí bá ń lọlé padà bàbá ìtìwà mọ̀ rẹ̀ ní gẹ́gẹ́ máa rẹ̀ ó wà dọ̀tọ́ àsìkò tí wọ́n ti ilé iṣẹ́ ó lọ tọ́ ilẹ̀ ẹ̀rù bí kìríkà ti tẹ̀lẹ̀ sí ni tọ́wọ́ awúkú ẹ̀ sí ti gbogbo nǹkan máa gẹ́gbáyé sí ni ó ti rí tó ká ó ti gírí tó kíhùn lọ láàárọ̀ ìwà ń retí pé yóò kà kíhùn padà nígbà tí gbàtí bá jáde kò rí ń ká ó sàwà pọ̀ náà pé òun ò rí lórí pé wọ́n ti ti gbogbo ẹ ti padà nù security wá kò pé àfikún ń lọ gbogbo ìlú ilé iṣẹ́ ẹyẹ kó ń wò pé à ìgbọ́wọ́lẹ́ ní kọjá tí ò tí ò kíhù àti sọ́lọ̀ fi yọjọ́ rẹ̀ lọ ó padà wọ́n ní security padà bá ẹ tó ti wà perplexed wọ́n ní ẹ̀ ọ̀sọ́ náà wà fún ọ̀sọ́ náà pé ohun ah, orí fún kíhù jáde òun mọ̀ pé nílùú lè jẹ́ ẹni yìí gbọ́nà kíhù tí ó bá padà tí ó bá jáde pé ó ti di ádá rẹ̀ ẹ̀hùn tọ́lọ̀ fi yọjọ́ náà lọ nítorí pé ṣe ẹwà tẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó sọ ọ̀rọ̀ tó lágbára kalẹ̀ fún wa ó sì ẹ̀ka máa àti àdókùnrin ẹ̀ẹ́lẹ́ ìlàmùjẹ́ náà nínú àti àtàkàwò ẹ lè nígbàgbọ́ àfikẹ́ bá nífẹ̀ẹ́ ara rẹ̀ arábìn ní àwàdà àdùgbòkò àdàṣẹ́ ní ìdàpọ̀ àjùmọ̀ tàhàbà tí kí wá tọ́ka ní sí nǹkan kan tó jẹ́ pé tẹ́ bá ń ṣe ẹ̀mà nífẹ̀ẹ́ ara rẹ̀ arábìn ní ẹ̀mà fún sáramàkà sálámà eh, ìṣòro ńlá lélẹ́yìí ìṣòro ńlá lélẹ́yìí tí ó bá sí sálámà mọ́ ìṣòro ńlá ní o ìṣòro ńlá ní tí ó bá sí sálámà mọ́ olóba tí wọ́n gbé bá ní sọ pé in tó ní ọ̀rọ̀ ẹ̀rẹ́ sí lákẹ́ ẹ̀bá pé ẹ̀tọ́kọ̀rọ̀ ẹ̀bá dúró dáadáa òun ni pé ó gbọ́dọ̀ dún nímọ̀ ìmọ̀ mọ́sálámà ta ló fún gbogbo èèyàn wọ́tàkọ̀ ọ̀sàlẹ̀ alàmàna àrọ́ta ẹbà parí ẹ̀ wọ́n mọ̀ lámtàárì hey àwọn ojú sálámọ̀ ẹ̀gbọ́ àti ojú dáhùn sálámọ̀ rẹ́bìtì wọ́tàkọ̀ ọ̀sàlẹ̀ alàmàna àrọ́ta wọ́n mọ̀ lámtàárì ìṣòro dé ọlọ́kúnláwàá so àfàní tí ń bẹ púpọ̀ ìgbẹ̀wọ̀n sálámà tí ma ń gbé ìbírú ara ẹni jìnà tí ma ń bí ìfẹ́ tí ma ń bí àtọ́pọ̀ ọkàn tí ma ń gbé ní jìnà sí ìyára ẹni lódì tí ti ma ń gbé kí ìjọba ayá ẹni òjò rárá ẹ̀rì ẹni bá ń bẹ̀rẹ̀ pẹ̀lú sálámà ọlọ́wọ́ lórí ẹni tí ó kọ́kọ́ tó sálábà sí òun ọlọ́run tó fún lára eléyìí lára àwọn mùsùlùmí ni ẹgbẹ́ bá gbọ́nà ọmọdé sọ́kàrà sí ìsọ ní akọlùmọ́sí àmúlùmí nígbà tó bá pàdé ẹ̀ bó ṣe kí ni ìsálàmà sí lára àwọn mùsùlùmí nù àdísìmọ̀ mùsùlùmí àdísìmọ̀ mùsùlùmí tó yé wa ní àdísìmọ̀ ìmọ̀mọ̀ ibn Hibban tí bàbá albani sọ pé àdísì lálàáfíà ẹgbẹ̀rẹ̀ sọ pé ìdá àkàlà nìyà ẹni tó láhùn jù òun lè ní sàún sára náà ìjẹ́ ṣe àwọn sára النبي صلى الله عليه وسلم يا الناس وفي السلام أي يوم أما فصل متى وأطعم الطعام أما فهو يلوج وصل الأرحام أرم الذي وصلوا بالليل أما كنوا والناس نيام وبحاول ينسوا تدخل الجنة بالسلام أول جنة بدون بدون بدون العافية حديث مسلم ìlàkìkì ìjọba mùsùlùmí láàrin ṣẹ́jú kan sí ọjà mùsùlùmí lọ lára àwọn ọjà tí ẹ lè ti di rárá sára bí ó olùtọ̀lá àkọ́kọ́ ìlọ́jọ́ kí ẹ lọ dúdú ká tí ẹ mẹ́tẹ̀ kéré kí ẹ mọ̀ dúdú ká sáwọn èèyàn kí ẹ mọ́ jẹ tí ó mọ̀ fagbú o kí ẹ mọ́ jẹ tí ó mọ̀ lejú kókókó bí ẹni tó ní kó mọ́ ń tó pa gbogbo àbí ẹ̀jọba tó parí ma pàdú lọ ma lé ní sí gbogbo ọ̀pá ohun tẹ wá rí sí ma ń dùn ma nù ní ó pàdé àwọn èèyàn pẹ̀lú ìdúká àrẹ́gbọ́n Muhammad sọ́lọ́ inú táwọn sọ̀hálà fi ròyìn rẹ̀ òun ni wípé ìbọn tuntun ká ní gbogbo ọ̀pá ìbọn tuntun ká ní jẹ́rí ìpínlẹ̀ àbúdá lẹ́jẹ̀ ní ó ní àìlẹ́bì mọ́rọ̀ àárí ọ̀tún láì tọ́tọ̀ ìsìnkú ìlà wákàtàkùtà lọ́sí ìwájì wọ́n àdẹ́bí òórí òórí kó òórí àdẹ́bí báyìí rí àtúkà àdẹ́bí ìlú kàtó ìdí sí àdẹ́bí sọ́mẹ́lì tọ́lọ́lọ́ Bọ́ wọ́n náà bá àjọ mẹ́lẹ́ àmẹ́lú òṣìṣẹ́ òṣùwà jẹ, òṣùwà náà òṣùwà ní ilé. Mọ́mọ́ ilẹ̀ ìgbà wọ́n sọ pé alwájú aláàkùnkì ìdá aláàkì àkọ́ muslim àìsànlẹ̀ mẹ́rẹ̀ mùtàbá sẹ́mẹ́ntì rẹ̀ musulumi tó tọrọ yẹ fún musulumi tó bá pàdé ọmọ ya rẹ̀ tó sálámà sí kútùnú káàkiri abẹ́ ẹ̀ṣẹ́ musulumi mọ́ ni báwọn tí ó bá jẹ́ musulumi mọ́ ń kọ́ tẹ́jọ́ wá sauran kuma suna yasi ne kuma suna yasara da sauran jẹba musulmi ilé ìgbẹ́nu kọjá bí tún iṣẹ́ tí wà pẹ̀lú àwọn aládùgbò wà sí láti máa wà náà tàbí ìrìnàmù sọ pé ẹ tó lóore jù ní fún tó lẹ́ẹ̀ẹ́ tó lóore sáwọn aládùgbò rẹ̀ nítorí àtùkù inṣàlá a sọ pẹ̀lú tàdá níbi tí a bá dé abẹ́lọ́ bà lè gbọ́lá ó ṣe wá àwọn tí ó dá táwọn ará lè nínú àwọn tí ó dá táwọn alábàgbé wọn àti nínú àwọn tí ó dá táwọn aládùúgbò wọn ìkọ́lọ̀ bà lè gbọ́lá kó ṣe wá nítorí rẹ̀ dá kọ́lọ̀ bà lè gbọ́lá kó mẹ́sàdúkú àkílẹ̀ ìrọ̀ kó ní ìgbàgbọ́ wa ṣe kó ní ká dúró dára lórí ìlànà tó láta ló fún bẹ́ẹ̀ ẹ̀ta wọn sọ́ra mú sọ́ra mi wọlá àwòrán wọlá àkókò ìmúna lórí ìhárìkà àwọn ọmọ ìfàdík ẹ̀ṣọ́ ìrọ̀lẹ́ ara ẹ̀rọ